Oh, wow. <laughs> Ladies and gentlemen, my name is Beriola, the Becca King. I'm at the moment with my super pretty Tammy Tammy Toto Tammy. <laughs> First of all, I'm wishing you guys Merry Christmas and Happy New Year in advance. We're having a good time. It's a Christmas day, Christmas Orishirishi, Orishirishi. And this Demi, I've been trying to talk to her for like few minutes now, but she's been going back and forth. which I've been by me sọ̀rọ̀. Mo ní Demi di ń bọ̀ sọ̀rọ̀. big girl ah what has he got to ask me? Kilo ló fẹ́ bí mi? Kí ló oh, ni? Ó oh, bulu bẹ́ẹ̀ ṣe ráhùn abe fele. So can I know you? My name is Temi, short for Lulua. Short for Temi, Ediri Gogo Shakara. Timmy, I was trying to talk to you a few minutes ago. You were not ready to talk to me. Why? Were you shy or what was it? Kimmy? Uh, I was shy. What kind of shy? But your sister said to me that you're, of all the people living in this apartment, that you're the only person that has the sharpest mouth, that you can talk. How true That's that? a lie. That's defamation. She's the one with the sharpest mouth mọ́mí ṣé òótọ́ ni mà ta ló ta ni ẹni <laughs> mú jù nínú gbogbo wọn ṣé tèmi ni àbí Tolú ni see she's pointing at you. Oh, it's because she's biased. Because yeah, she wants to Tolu to this stuff for her. Anyway, <laughs> you're already proving it. No, you're proving it already. No, I'm just. <laughs> anyway, so what's the experience like? When did you get to the UK? Um, around 2012. 2012. Yeah. Oh, that's about how many years now? That's about 12 yeah. or 13? Yeah. 12. How 11. many years? 11, 12. You see, in school. It was 11, 11. <laughs> you say in school. <laughs> Why? did you just. Why did I. Why did you just. Um... Ah. Into one got So I was doing it for the word of the watcher. Oh, yeah. do you know the word of the watcher? No. The word of the watcher is the watcher of the watcher that catches the word of the watcher. Ah, I don't know that one. anyway, I'm gonna explain that to okay, you later. Okay. What do you know about Yoruba? Tell me anything you know. I know it's a language that originated in Nigeria. I know. Can you speak Yoruba to me? Jika just um, Yoruba. Ẹ káàsán. Ẹ káàsán ni kí ni ṣé káàsán nìkan ni sọ mí. Báwo ni? Like I, I want us to have like a proper oh, conversation. Okay. okay, let me throw it to you. Àárọ̀ ọmọ kígbà tí mo kọ́kọ́ dé mò ń wẹ̀ bó eh. ṣe ń lọ sókè tó ń lọ eh. sísàlẹ̀. Máa wọ pé ah, ah, ọmọ yìí mo fẹ́ bá sọ̀rọ̀ kó wá ń bì. Ṣé mo kó o àlọ́ ló ń bọ̀ ló ń pè kí ló fẹ́ bá mi sọ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe so kí ló dé tó bá mi sọ̀rọ̀. Um, Say it in Yorùbá. Ojú ń tọ́ orí mi ẹlẹ́dàá mi ẹ̀yin ọmọ Yorùbá ojú ń tàn mí ojú ẹ́ tí mi ojú ń Is oju í. ojú ń tì í ta lójú ń tì í. Timmy, you're so funny. Ojun, so what was it like for you? Ojun T. Eh? Yeah. Uh, continue. Oh, uh, mi ò mọ̀ mi ò mọ ìwọ, eh, mi ò mọ kí ni o fẹ́ ṣe. Mi ò. Ẹ wáyé! Mọ́mì Tolú ò gbọ́ Yorùbá rárá. àbí tèmi rather oh gbọ́ yorùbá rárá kò lè ṣàlàyé mo ní kò sọ what why what was the reason i was asking you when i came like i was gonna talk to you but you were going back and forth you were not ready to talk to me and i was asking you in yorùbá could you please explain to me kí ló dé tó fi fẹ́ bá mi sọ̀rọ̀ ojú ń ta mi tì mí tọ́ mi tara torí mi ò mọ nǹkan ah yorùbá rẹ anyway if I, I, um do you know what I'm gonna give you hundred pounds if you ah, get this correctly. Okay, okay. Are you sure? Still Tí o bó ṣe tún jókòó jẹ́ ẹ̀yin ọmọlúwìgá ẹ̀dọ́gbọ́n fẹ́ràn owó. Ẹ̀dọ́gbọ́n <laughs> fẹ́ràn owó. Ẹ̀dọ́gbọ́n mo give pé hundred pounds she she sat properly more more comfortable and better. Mm. Okay, if you can interpret this for me. <laughs> Eh? Okay. Yeah, tó batik by my máa fún ẹ. Kí ni ìtumọ̀? Ìtumọ̀ is a new month or new year. Koti Jekin <laughs> <laughs> okay, I'm just about asking oh, you the okay, question. Okay, okay. What is um langba langba? <laughs> I think that is a place.